أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára, bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti jọ ọlọ́run kó bá ànábì àwọn ará anabi ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa náà tá ń gbìyànjú tá ń tẹ̀lé lánàá wọn títí di ọjọ́ ògbéǹde àlùkìyámà abẹ́lọ́ gbogbo tá a ṣe ń jọsìn Ramadan 1447 ọlọ́ngbà lọ́wọ́ wa o má ṣe lẹ́yọ kan tó kù tá a ṣe láyé iléyá náà tán wá ń kalẹ̀ kọ̀ àyídòlà adáhá 1447 ọlọ́njẹ́ ó bá wa láyé gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n ṣe hajj láti april ta wà ní ẹ̀ ni wọ́n ti máa gbéra ọlọ́nbà níbi sọ́ọ̀rẹ́ sọ wọn o bá ní sọ wọn lọ kó bá ní sọ wọn bọ̀ ọlọ́mọ ṣe lè wọ tiwa náà o ṣe wá lọ́mọ àlìjá náà o ẹ̀yẹ rúsí ọlọ́run eléyìí ní part thirty four apá kẹrìnlélọ́gbọ̀n ìjókòó kẹrìnlélọ́gbọ̀n tí a fi ń ṣe àlàyé tíra mọ̀hàrọ̀mátọ́nì ìsàhánà bí ànásù yẹ́jìbò làhábàrùmẹ̀nàhà àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ àwọn nke èèwọ̀ tí àwọn èèyàn tá à ń fọwọ́ yẹpẹrẹ ọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú tó sì jà pé yẹ ká sọ́ra fún wọn ni là ń bọ̀ tá à mú nǹkan ọ̀kan o ọlọ́run já lè sáfẹ́ ìwọ̀ ọlọ́run o wọ́n sì wá lẹ́ni tí ọmọ fọwọ́ mú lérè o ara ń tọ́ jẹ́ èèwọ̀ lọ́dọ̀ ọlọ́run òun ni kọkùnrin ó máa súnmọ́ yàwó ẹ̀ nígbà tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ mo dẹ̀ ti yanjú ẹ̀ ń jẹjọ fáwọn tá a bá o etí ṣẹ̀rí àṣe ní haramu òun ni kó bá ní ìbálòpọ̀ pẹ̀lú kí nǹkan ọmọkùnrin kọ́wọ́ ojú ara obìnrin èyí ṣe bẹ́ẹ̀ o bó ṣe wò kárí èyàn ọmọ ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ bó ṣe wò kára ọmọ ṣe fúkẹ́fúkẹ́ èyàn ó ṣe sùúrù tóbìnrin ó fi parí nǹkan oṣù ṣùgbọ́n àwọn eré míì tó ara yín ẹjọ́ ń dìmọ́ra yín lu àwọn ọ̀nà míì tí è ṣe pé ọkọ ìyàwó wọ ojú ara rẹ̀ gbogbo eléyìí ọ̀tọ̀ nínú àwọn. àwọn ń ṣàlàyé ó lẹ́ni tó bá lọ súnmọ́ yàwó ẹ̀ tí ń ṣe nǹkan oṣù mani afa ha ìbọn ẹ ń bá lọ súnmọ́ obìnrin tí ń se nǹkan oṣù lọ́wọ́ awimura ata ń fi dúbúrì ha àbọ̀ náà di enos ìdí ló ń tọ̀ ń gbà wọlé sọ́dọ̀ ìyàwó rẹ̀

girlfriend rẹ ó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ọba tó kòbó ọkọ ṣe sìnà ọ̀daràn ọlọ́run ó tún ṣe sìnà pẹ̀lú bí ń ṣe kíni lọ́wọ́ nǹkan oṣù ọ̀ràn tó bá jẹ́lẹ̀ ṣẹ̀rí àkálò tí ìníyàwó lé ọkọ̀ jẹ ẹgbàá one hundred ara rẹ tó ń ta fẹ́lẹ́fẹ́lẹ́ ohun tó omi sówó bí inú nǹkan oṣù ọ jìyà ti ṣẹ̀rí àìgbà one nù. tẹ́pù wọ́n tó ti níyàwó lé ọmọ lọ ọlọ́run wọ́n lẹ́kùn pa ọdún ńlá sọ pé ìyàwó èèyàn ṣùgbọ́n ọ̀tẹ́ pé ìyàwó rẹ̀ gan aláàdì ni àni wọ́n ní ọmọ sọ̀mà ìwọ́ká tó wá lọ fẹ́ máa ṣe sùnà orí ibú méjì nù kọ́lọ̀ wọn làwà ó ọlọ́run ṣàforí jẹ́ ẹsẹ̀ tó ọba ṣe bẹ́ẹ̀ rí nígbà táwọn òsì ìlú ṣẹ̀ríà ọ̀yà túbákọ̀ adákí ni wọ́n tó bá lọ bá obìnrin báhùn àbó lọ bá èèyàn súnmọ́ yàwó èèyàn láti áóká ìnà abẹ́ntọ́ lọ bá wòsẹ́wòsẹ́ adágbègbà ala muhammadin sallallahu o ó ń tọ́ ti sàìgbàgbọ́ ìtọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fánàbíwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam so ìyẹn túmọ̀ sí pé àwọn àṣẹ́sí kan ń bẹ tí ó fi hàn pé èèyàn ò nígbàgbọ́ tó tó sí bánàbí sọ tọ́nàbí àwọn nǹkan tá à kéré ẹ má fọwọ́ òsì látàkùlú wà látẹ́sọ̀rọ̀bù di ṣìmán ẹ má fi ọwọ́ ọ̀tún ẹ má fi ọwọ́ òsì ẹ má fi jẹun àbí ẹ má fi ọwọ́ òsì ẹ má fi jẹun ẹ sì fi ọwọ́ òsì ẹ fi mumi torí pé èsù ṣàìtàn òun ní máa fọwọ́ òsì jẹun kí máa fi mumi ẹwò ní ìsìn àwọn èèyàn kàkọ́ pé alákọ̀wé alákọ̀wé ni ọ́ tọba ń ṣe kí ni o tọba ń fọwọ́ sí ìjẹun jẹ́mọ́ sábàbí ní àmọ́jẹ rẹ̀ tó téèyàn ọ̀bà sọ́ra ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó dé ìwọ̀n tó ń lọ ọbẹ̀ tó ń lọ ọbẹ̀ tó bá dá àárín kan yóò túmọ̀ sí wípé ó ti ṣe àìgbàgbọ́ fẹ́ni tọ́lọ ń fi fẹ́ràn ẹni tí ó sì pẹ̀ wá ń jọ gbé ìdí àdàbí ò ní pẹ̀ rẹ̀ torígbà tí wọ́n náà wà láyé ọ̀n fọwọ́ gbogbo súnà ànàbí ọ̀n kankù tó o bá tiẹ̀ kankù kan wá dá ọ̀n sáládà o tó ń gun lọ́bẹ̀ ẹ wo bí wọ́n ṣe líǹkì ẹni tó lọ súnmọ́ obìnrin tí ń ṣe nǹkan oṣù abẹ́ ń tó lọ súnmọ́ obìnrin láti dì láti fùrọ̀ àbẹ́ni tó já sí wípé ọlọ owóṣẹ́ ọlọ ilé adágbígbá ànàbí ló ń tọ́ ti fà ìgbàgbọ́ sí tọ́lọ́ sọ̀kalẹ̀ fún mi. ọlọ́mọ sí wá ń kan nù wọn o àáfàá ni wà máa ń fa aládàálíkà ọ̀tọ̀ dúnà tá a mọ̀dé ẹ̀ wá ṣe bẹ́ẹ̀ out of mistake ó ń tọ̀ ń àṣìṣe ni ẹ̀rọ ni kọ̀ màmá bóyá kọ̀ màmá ìyàwó òun ṣe nǹkan oṣù lọ́wọ́ ìyàwó ọ̀sọ́ fún lọ́ba súnmọ́ ẹ̀rọ pé nígbà tí mò ń rí ẹ̀jẹ̀ àmọ́ ah, ń ṣe nǹkan oṣù lọ́wọ́ Ah, àwùsùbìlà ọ̀sọ́ra ah, òun gangan ní bùkátà sí yín ni lájọ́dẹ̀ ti travel ònítẹ́ tó dé kó wọ́n wá jẹ́ ọlọ bẹ́ẹ̀ ní òjò wọn sọ fún yín fẹ́ẹ̀kọ́ sáàrì sínú àbáwọn ọ̀nà míì tó lè gbà wá dúnà tààmúdé wàhúwà láàyà àlà àáfà ní kọ̀ kò sí tara kankan fún kò ní tara tí ó san níwájú ọlọ́run wà máa ń fa aláwú ámìdán alìmán fa àlẹ́ ilẹ̀ kàfàràtù fi kọ́ọ̀lì báàbì alìlẹ̀ ilmi àáfàá ní ẹgbọ́ o ṣùgbọ́n wọ́n tó o bá máa mọ̀ o máa mọ̀ mo rò bóyá òyìn gbọ́mi dáadáa o o tún nímọ̀ ọmọ sí you have knowledge that your wife is menstruating ọmọ péyàwó rẹ̀ ń ṣe nǹkan oṣù lọ pèsè bá lọ bẹ̀rẹ̀ ìjọba ló sì máa fi ṣe ọmọ pé kó lè tí ìsàrí tán bá wà láyìn lè fi ara kú ni ọmọ àmà ni ó tún mọ̀ péyàwó rẹ̀ ń ṣe nǹkan oṣù lọ ọ̀daràn fàálẹ́ ìlkàfàárà fi kọ́wìlì bá ọdún alẹ́lẹ́ àwọn kan nínú àwọn wọn wọ́n lọ́ọ̀sán ìtara kí wọ́n lọ́ọ̀sán àbánàbílù kí wọ́n lọ́ọ̀sán ọ̀sán ìtara ni ó kì tọ́ra ní pé ó ti dáràn irú ẹ tó fẹ̀yìn ìyá rẹ̀ wéé tó fẹ̀yìn ìyàwó rẹ̀ wéé ìyá rẹ̀ tá a sọ́njẹ́ òní irú ẹni tọ́jọ́ ọ̀sán nínú rọ̀mọ̀bọ́ náà àwọn ibi tí ara máa ń wà pé ọmọ àsan ìtara wọ́n ní wọ́tọ̀ ọba ti lọ súnmọ́yàwó rẹ̀ náà ní tó ń ṣe kó oṣù lọ àwọn kan nínú àwọn ti onímímọ̀ sótìyébà ní ìsìn wọ́n lọ dá wọ́n lọ dáràn o àwọn wo ló sọ bẹ́ẹ̀ mímọ̀ sọ aha Hadiza al-kafara wà íyà dínárún áwọn onífù dínárín jọ ń torí ọlọ́run farabalẹ̀ dáadáa o ètò fakọ́rọ̀ àwọn àfa àpín sí méjì àdíìsì kan bẹ tó ń jí óyé pé ẹ ń bá lọ súnmọ́ obìnrin tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ yóò sàn tààrà àdíìsì yẹn mọ̀kútálà fún fi ṣe hátì àwọn àáfàá ń ṣe ìyapa ẹnu lórí pé sólá láàfíà yẹn ò là La sẹ́rí ara tí máa ń fa ìtìláàf ìyapa ẹnu lọ́dọ̀ àwọn àfáàrí sòtọ́rọ̀ bá ti wá pé sí méjì ètò bá túnmọ̀ dodo làwọ́ ó lò àbẹ́ ètò bá hàn sí wa pé ńlò dodo láálò àwọn àfáà tí wọ́n ní àdíìsì kàfàárà àdíìsì tó gbé tanra wa ìwọ́tọ́ ọba ti lè súnmọ́ ìyàwó rẹ̀ tó ń ṣe nǹkan oṣù ọ̀sán dínárù kan jama àti lọ́sàn ẹ bá ní sáàkì fún online pé what is the current price of dinar in world market ẹ̀yin tẹ́ bá lè bá ń sáàkì fún ẹjọ́ bàbá arẹ́gbẹ́gun tẹ́ bá lè bá ń sáàkì fún ẹ̀ta data èmi ò lè ta data bí mo ń ṣe prógrámù lọ́wọ́ tá bá lè tó lè sáré àbáàtọ̀ yìí mú ẹ̀yin náà ẹ̀ta data current price èmi gan ọ̀bá sáàkì fún làákà ìmẹ̀ ọlọ́mi mo ti máa ń ṣe owó kan yẹn lẹ́gbà mi tí máa ti wọ online pé lónìí friday owó ńlá ni o current price of dinars in naira ẹ bá ní ní naira naira value èló ni dínárù ẹyọ kan mo rò bóyá àbí òye ń sìn dọ́là àbìjẹ̀rẹ̀ wa ni dínárù bàbá dọ́là ẹrù dọ́là lẹ́gbẹ̀ẹ́ dínárù tàbí bẹ́ẹ̀ kọ́ àbí nífù dínárì àbí ìdajì half dinar kọ́lá bá bù àwọn kan dẹ̀ sọ nínú àwọn àfáà wọ́n ní húwà mọ̀kọ́ yàrún sí ìmọ̀ wọ́n ní yóò wé tọ́bá wù nínú méjèèjì tọ́bá wù ó lè mú dínárù kan tọ́bá wù ó lè mú half ṣùgbọ́n bụ bá bí èmi màá ní mo dị kéèyàn mú dínárù kan tó bá jẹ́ pé half dínárù lọ́lọ́wọ́ fi forí jẹ́yàn half dínárù yòókù ọmọ jẹ́ láàdá nínú òṣùwọ̀n mi lọ́dọ̀ ọlọ́run agbọ́dọ̀ jù àlọ́ tí tó gbé wá nù agbọ́dọ̀ jù èmi náà bá ń lọ so torí pé dínà òyìn náà bá rí ẹ̀ yàtọ̀ ti Saudi ti Kuwaiti kankan ti Kuwaiti ni ẹ̀sáàjì fún dínà ti Saudi alimoyim èèyàn sá